ayé ní ń ṣèyàn àjẹ́ ní ń ṣèyàn àwọn tó wà spiritual wọ̀nyẹn àwa kì í lo oògùn àwọn ọmọ tí ń jẹ́ pé ayé ń ṣèyàn ayé lè máa ṣèyàn o ó lè máa ṣàwọn tí ń ṣe o àmọ́ náà ti sọ fún wa ní Kùránì pété bá ti kírun tán sórà tẹ̀lé tó jẹ mọ́ tó bá jẹ mọ́ pé ayé kan sèyàn ní o ànábì sọ pé ẹ̀ka sóra báyìí ẹ̀ka sóra báyìí lẹ́yìn irun yẹn ti tẹ́ kí a ìṣọ́ ọlọ́run wọn èlò oògùn fún ìṣọ́ ọlọ́run àmọ́ inú rún yẹn tápà mú yẹn àgbo kan àgbo jẹ̀dí a lè mú ní mímu sábàbí kì í ṣe mímu pé àgbo gangan ni ó fún wa níwòsàn gẹ́gẹ́ bá a tún ṣe gbàgbọ́ wípé a lè mọ̀ọ́mọ̀ sọ pé èmi lágbájá ọmọ lágbájá o bórí bá ń fọ́ mi o bínú bá ń rún mi ò ní lóògùn. àwa náà tún gbà yẹn èmi lágbájá ọmọ lágbájá ní tèmi o tínú bá ń rún mi o torí bá ń fọ́ mi o ìní lo oògùn ká ẹni tí ó sọ bẹ́ẹ̀ tá a tẹ̀wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kò ní í takun ẹni tó lóògùn nù tó pé méjèèjì ló tó dà níbí wa méjèèjì ló tọ̀dọ̀ ànábì wa ànígbé píríncípù pé nínú ìjọ wa yìí àìlóògùn ànígbé kalẹ̀ ànábì kò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ànábì fi àyè gbẹ́ má fẹ́ lóògùn nù ọ fàyè gbẹ́ má fẹ́ lóògùn orí fífọ́ ó sì tó fàyè gba ẹ̀ ń sọ pé òun ò ní lo sí ti ń ṣe òun kódà òun ò ní dorúkúyà sí i àmọ́ ní jẹ́ system fún community yẹn yóò jẹ́ pé ìwọ tó o fẹ́ ṣe lọ́dọ̀ ara rẹ o lérò pé mánì rẹ gbé go ahead àmọ́ ká wá sọ di principle pé jama ti wá o a kì í lo oògùn o no ẹ a ní bú ẹni tó ń lò a ní kàlẹ́ bù sí lọ́sẹ̀lẹ̀ ok a ní kàlẹ́ bù sí lẹ́sẹ̀ stand tiwa lórí oògùn yẹn abala tó bá kù ní ìsìn abalẹ̀ rí. Eh, alhamdulilayi rabil alamin mo dúpẹ́ fún ọlọ́run ọba fún irú ìjókòó báyìí torí ìgbà míì wà tó yẹ pé ọ̀tọ̀ níbi tí wàá máa ro kàn pò ń lọ ọ̀tọ̀ níbi tí ọlọ́run ó darí ẹ lọ lérò pé mo lè jókòó rú nǹkan báyìí ní irú ọjọ́ ìní àmọ́ mo dúpẹ́ fún ọlọ́run ọba fún irú opportunity tó fún èmi náà láti jókòó papọ̀ mọ́ ìròyìn torí ìmọ̀ kò pín síbì kan tí a bá rìn tí ọlọ́run fún yàn ní ojú rí náà gbogbo tó bá ń rí bẹ́ẹ̀ náà ìmọ̀ náà ni ọlọ́run fẹ́ kó máa mọ̀ ni tó o bá fẹ́ mọ̀ ọlọ́run ò ní fún ẹ ní ojú àti rí nídìí eléyìí ni pé àlàyé ńgbà míì máa ń wà tí ò ní sí ọ̀rọ̀ ìgbà míì dẹ̀ òní ọ̀rọ̀ máa wà kò ní sáyè torí ó níbi tèmi náà fẹ́ dé pẹ̀lú àsìkò kọ̀ọ̀kan tèmi náà fẹ́ lò ní Ìbàdàn tó mo ṣe ń lọ sí Ọ̀yọ́ a program kan now mo gbọ́ gbogbo àlàyé yín àmọ́ mo fẹ́ rọ ìjókòó yìí ni pé ẹrírò èmi sìn gbà tí brọ́dà mi sọ pé ah, àwọn fẹ́ kí n wá sí ìjọ àwọn ọmọ ni ẹbí ah, mùsùlùmí ni wá ìgbàgbọ́ dẹ̀ là ń tẹ̀lé kiri a gbọ́dọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹnì ṣó ń bẹ̀ màá tẹ̀lé yín ló fa wíwá tí mo wá màá wá rọ ìjókòó yìí náà tí a bá wá padà tí ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti rí irú kan báyìí tún jókòó nígbà míì màá fẹ́ kọ́ ilé yìí pé ẹ sọ́lẹ̀ kan náà ẹ ní ó ní àwọn lẹ́tà tẹ máa ń kọ sí àwọn àáfàá kọ̀ọ̀kan ìgbà míì wá àwọn ìfún yín ní èsì á dẹ̀ ní àwọn nǹkan míì tẹ fẹ́ bí irú àáfàá bẹ́ẹ̀ tí ò ní fún yín ní èsì nítorí ẹ náà ni pé kírú ìjókòó yìí kó tún lè wáyé pẹ̀lú ẹ̀rí tí ó wà ní ọwọ́ tí tẹ̀yìn fẹ́ sọ fún àwa pẹ̀lú ẹ̀rí tó wà lọ́wọ́ tàwa táwa náà fẹ́ gbé kalẹ̀ kí àgbọ́yé kó lè wà láàrin wa torí kò ní sí pé tí mùsùlùmí méjì bá ti ń jiyàn ọlọ́run sọ wípé kò sí ìgbàgbọ́ nu àwọn méjèèjì àmọ́ tí mùsùlùmí alákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ tó gbọ́yé tí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì náà sọ̀rọ̀ tó gbọ́yé tí ọlọ́run bá fi ìmísí síbẹ̀ á di ọmọ ìyá táàtù wá rẹ́ pọ̀ ju bíi ti lọ. ok o ti gbọ́ ní tẹ́ ẹ sọ̀hún olórí ìjọ yín kò gbọ́ yorùbá àbúgbọ́ yorùbá. yorùbá náà sọ sí wa yorùbá náà sọ sí yín yorùbá náà sọ sí wa sípò ìsàwùsà ni. wọn ìsàwùsà àmọ́ gba hausa wọn gbọ́ tápà àmọ́ yorùbá gangan nọ́mbà wa sọ torí gbogbo wa ta wà ń bẹ ọmọ bíbí yorùbá ni gbogbo wa pátá ọmọ yorùbá gbogbo orílẹ̀-èdè yorùbá pátápátá ló wà ń bẹ. very good agasi pé wọn ò lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ direct báyìí. ló jẹ́ kí n ní irú nǹkan báyìí kó wà báyìí. tẹ́mi náà bá délé màá pilẹ̀ pé ah, ibi tí mo lọ o ń tajọ sọ ni. bá a ṣe wò tọrọ bá wá rí báwọn nǹkan tí ẹ wà á mú lọ jábọ̀ nílé ó yẹ kọ́kọ́kọ́ ní kókó ó sì jẹ́ ìpèníjà kókó tí ń bẹ nínú ọ̀rọ̀ yìí ni pé. ìkọjá ẹnu àlà ọlọ́run ni fún mùsùlùmí kí wọ́n ka òǹkà ìyàwó rẹ̀ at any point in time kọ́ka yọ mẹ́rin. ẹni tí ìyàwó ẹ̀ ju mẹ́rin lọ nínú àwọn sọ̀hábà ọjọ́ tó gba Islam lójú ẹsẹ̀ nànẹ́bì ní kó mú mẹ́rin kó kọ àwọn yòókù sílẹ̀ kán lọ fẹ́ lómi. tí àkọsílẹ̀ wà lórí rẹ̀ nínú nínú hadisi òjíṣẹ́ ọlọ́run àbẹ́yìn ilé hadisi. ọ̀rọ̀ ànábì àbí. ẹ sẹ́yìn èlò. ah ewo la elo ń bẹ̀. àmọ́ ìtọ́ bá ti jẹ́ hadisi tó bá ti jẹ́ ọ̀rọ̀ ànábì tó relate mọ́ alukorehan tẹ́ pé tá a bá lọ wo ọ̀rọ̀ ànábì á bá nínú alukorani bẹ́ẹ̀ torí gbà tí ànábì fẹ́ lọ gba alukoran lọ́wọ́ ọlọ́run ọba kò gbé àdìsí fún ipe àdìsí ẹni o àmọ́ gbà tó gba alukoran tó gbélé lọ́wọ́ ìgbà tó dé ọ̀dọ̀ àwọn sàábé rẹ̀ náà ló padà ń sọ̀rọ̀ àwọn sàábé tó ń gbọ́rọ̀ tó fẹ́ máa ní àkọsílẹ̀ ńlò di ọ̀rọ̀ àdìs àyíbẹ̀ náà kọ́lẹ́ ṣe sọ fún wa àdìs yẹn tó bá ti ń sọ pé ànábì sọ yí pé a jẹ́ pé láti inú alukurani tí ó lọ gbà wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba òun ni nǹkan tó ń sọ sínú àdìtì èyí tó bá ti wá rìlẹ́ẹ̀tì mọ́ a jẹ́ pé àdìtì gangan ó nìyẹn. ẹni kí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọ̀wọ́ méjì láti mọ̀ àmọ́ wípé ọ̀rọ̀ afọ́jú lọ̀rọ̀ yìí o tó fọ́ àwò mo ti wá ń rí mo ti ń rí irú ìjọ wo ni wọ́n jẹ́ iṣu pé yẹn fẹ́yàwó kọjá mẹ́rin kọ́ ni pírọ́blẹ̀mù wọn iṣu pé yẹn ò lo oògùn kọ́ ni pírọ́blẹ̀mù wọn tó wà fọ́ndámẹ́ntà tí tó wà fundamental nu problem jọ gẹ́gẹ́gẹ́gẹ́ o ni pé wọn ò mọ kí ni jẹ́ hadith. sẹ́ni ẹni sùúrù ó mọ̀ because ẹ má jẹ́ kí a lo ọ̀rọ̀ tó máa mú àwọn àtakò wá láti inú ẹ̀sìn kan sí ẹ̀sìn kejì ìfẹ́ ni ẹ jẹ́ ká lò ká fi gbọ́ àlàyé ara wa tá a bá lo ìfẹ́ tá a fi sentimental àbí tá a lo yí pé n tí mo mọ̀ nínú ara mi tá a bá lò sí tá a gbé ọ̀rọ̀ ọlọ́run tá a fi bára wa sọ̀rọ̀ mo mọ̀ yí pé ibi tá a ń lọ ọlọ́run á fi ọ̀nà ẹ̀ hàn wá báyìí àmọ́ tá a bá ti ń sọ yí pé problem ṣe yí pé taba taba sáku problem yẹn ó ti fẹ́ máa mú àwọn èdè tó lágbára lọ́wọ́ tí ò dẹ̀ yẹ kí mùsùlùmí àti mùsùlùmí ma ma gbọ́. ok mo ti gbọ́ mo ti gbọ́ ní tí mo fẹ́ sọ ni pé tí ìjọ kan bá sin kankan gbọ́ yé yóò ní okùnfà yóò ní kíni yóò ní okùnfà tẹ́nba ní kí hadisi kí hadis define hadis wọn ò ní kíkà pé ọ̀wọ́n tó jáde sí ni eléyìí tó bá ní àyà lórí inú Quran that is wrong definition of hadis kí hadis pé ntí a mọ̀ sí hadisi o kí ni jáde sí it is wrong láti sọ pé ntọ́jà díìsì ó ní èyíkéyìí àdíìsì tá a bá lè rí àáyà fún nínú Quran tó máa back it up that is wrong definition of hadith hadith is never defined as a statement of the prophet that has backing in the Quran. Rather, rather, when we say hadith, hadith is any statement, action, or approval attributed to the prophet. Ọ̀rọ̀, ìṣe, ìfirinlẹ̀. ìwùwàsí ìrísí òjísí ọlọ́run tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ ànábì yàtọ̀ gbòòrò níbẹ̀ láàrin definition yẹn àti the definition tó sọ pé èyí táwọn ó gbà ládìísì ni èyí tá a bá rí àyà tó bá kí ẹ kí nìdí ìdí ni wípé. definition yẹn ó tako Quran fún ara rẹ̀ definition yẹn ó tako Quran fún ara rẹ̀ lọ́nà wo tá a bá sọ pé nta gbà ládìísì a ti ládìísì o àwa ni nta lò nta gbà ládìísì ni ètà bá rí bá kéyìn fún nínú kíni o nínú Quran ṣé nta ń sọ ni pé. Ànábì ò dá dúró as an authority to say this and you follow this fáwọn mùsùlùmí tá a lè rí àyà Quran kankan lórí ẹ̀ no ipò jànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run authority ni wọ́n second source of knowledge ni wọ́n Quran is source number one. Hadith is source number two. Each of them is independent. Ìkọ̀ọ̀kan dádúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. Tá a bá rí hadisi, tá a ráyà Kùránì tí ń sọ tádìsì kan wí. Hadisi ni tí àwọn onímọ̀ hadisi bá sọ pé hadisi yẹn fẹsẹ̀ rinlẹ̀. Tá a bá rí hadisi kan tó ń sọ̀rọ̀ kan tí ò sí ń tó mọ́nu Kùránì tí àwọn onímọ̀ àdìsí bá sọ pé àdìsí yìí o àdìsí ògìṣẹ́ ọlọ́ọ̀ ni àdìsí ni nítorí pé ànábì kí ni ìtumọ̀ ànábì náà nàbíyù látara nàbà nàbà information ìró ẹni tí ó mọ fún wa ní ìró nípa ọlọ́run tó rán sí wa ọlọ́run á fún ní ìró kan ó pè ní Quran kò jẹ́ kí Quran yẹn ó pọ̀ ní gifts ju bó ṣe yẹ lọ ọlọ́run wá fún àwọn ànábì kọ̀ọ̀kan tó bá fún tírà wọ́n wá fáwọn náà ní authority láti dá sí ọ̀rọ̀ wọn wàá sọ àwọn ọ̀rọ̀ kan gbà míì ẹ wà tinú Quran mi ò tó mọ̀ sí pé ànígbàgbọ́ tó bá ti fẹsẹ̀ rinlẹ̀ bí àpẹẹrẹ Abubakar umar usman àti ali àtàwọn mẹ́fà a máa ń sọ pé àwọn ni wọ́n gba ìwé ẹ̀rí àrìjẹ náà láti ilé ayé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kò sínú Qur'an kò sínú Qur'an pàápàá inú àdìsí ló wà ntí ń bẹ́ẹ̀ ni Qur'an gangan ni wípé laisa laka minal amúrúṣe òun ìwọ ànábì ìwọ kọ́ ló dìsáìdì ẹ̀ tí ó wà dìde àtẹnjọ́ wọ̀ ná ntí bẹ́ẹ̀ ni kuran gẹ́gẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni suratu tauba laisa laka ńgbà táwọn ibi fẹ́ máa ṣẹ́bílẹ̀ àwọn ọ̀ṣẹ́bọ̀ kan lójú ogun udabogun badiri ọlọ́run wa sọ fún pé wò ó laisa laka mínàlẹ̀ amúrì ṣe ń ìwọ ò ní pín nínú àṣẹ àlìjẹ́nà tàbí náà. tó ń ti àyà yẹn ànẹ́bì ìjókòó ńjọ́ kan kɔni abubakar filijanna umaru filijanna sáà wàá sọ fún bàtà níbi tí a sè yẹn paani gbàgbọ́ ni torí pa àárín inú kurani mùsùlùmí gbà pọ́nlọ́ ló ní àlìjẹ́nà òní ó sì fẹ́ tó bá wù síbẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó fún ànẹ́bì ní ọtọ́rìtì láti sọ pé àwọn báyọ̀ wà àlìjẹ́nà wọ́n sì wọ̀ náà nù. wọ́n kan wọ́n wà níjókòó ànábì ní ọkùnrin kan wọlé nìsín yìí o tẹ́ ẹ ti rí o ẹ jẹ́rìí sí fọmọ àdìjẹ́ ni o ọ wọlé nínú ọjọ́ àkọ́kọ́ mo náà tiẹ̀ dáhùn ọjọ́ kejì ó tún repeat the same statement the same person tún wọlé ó tún níjọ́ kẹta ó tún repeat the same statement the same person tún wọlé kò sí Quran ọmọ àdìjẹ́ náà sì ni more importantly ọ̀rọ̀ ká má lóògùn ká má lóògùn tẹ́ ẹ bá lọ tú àdíìsì sí pé àfi tẹ́ ẹ bá láyà fúnnu kùránì ọ̀rọ̀ ká máa lóògùn gbà náà yóò fẹ́ lágbára kí ló ànẹ́bí sọ pé nínú ìjọ mi seventy thousand kó wà dẹ́ náà bègéèrè hisabin wàdà adab n ò ní sèṣì roṣẹ́ n ò sì ní farakan ìyà ànẹ́bí wàá bí fáyìn wọn ó ní humu lẹ́dínú láyẹ̀ rìkún wàlá yẹ sẹ̀rìkún wàlá yẹ tẹ̀wún wàlá yẹ tatọ̀ harun nínú ìwáyà kan wà á lárọ́ bí him yẹ tàwa kàlón àdìsí tó tíyẹn lè fẹ́ lónìí pé òun tòun o òun ò ní lóògùn àdìsí náà nù kí wàá ní ìtumọ̀ rẹ̀ ànábì náà wọn seventy thousand ẹni tí wàá lè jẹ́ náà yẹ o wọn kì í pé ọ̀fọ̀ wọn ṣe rúkúyà kí n kẹ́ bá mú wọn wọ́n gbà fọlọ́ ni wọn ò sì ní í bẹ́yìn pé wàá bá mi ka rúkúyà rúkúyà sẹ́rí tún ni o rúkúyà sẹ́rí tó bá òfin mu pé ó yá bá mi ka ẹ̀ńtánẹ́bì mi á kà wàá bá mi kà torí kò ní kà kò sì ní bẹ́yìn kà wala yaktawun ká sì fi iná ká fi máa jóra fún pé egbòǹgbẹ láàrin èèyàn ẹ fi lẹ o bàbá yá ló jìnnà. Ah, fi lẹ̀ ẹsẹ̀ ẹ̀rẹ́ màá gíga náà ọ̀ni ẹ̀ fi lẹ̀ wàlá yẹkítàwùn ntó jẹmọ́ tírítímẹ́ǹtì tó jẹmọ́ bíi iná kò nílò ẹ̀hán fìlà tàbára ni ẹ̀yàn gíní kan mm, mm, mm, kò nílò wàlá yàtàtọ̀ yarun wọn ò sì ní sọpáyé ń si ẹnìkankan wọn la yóò si àwọn wa ala rabbihim yatawakkalun ọlọ́wọ́n ọba wọn sì ni wọ́n mọ̀ gbára lé àdéhèsì tíyàn lè fẹ́ lò lórí mọ́lóògùn àdéhèsì wọn parí síbẹ̀ yẹn ibi tí mọ́ṣúkìlà wà nù ibi tí mo bá débẹ̀ ni pé tá a bá sọ pé àdéhìsì ni ọ̀wọ́ nǹkan tá a bá rí àyà fún tó ní bákìn fún nìkan làdéhìsì èèyàn ah! ti èèyàn ti gbá more than fifty percent àdéhìsì ó ti gbàdá kótó lórí àdéhìsì yìí tí mo ní làwọn tí ò lo oògùn lè lò ẹ̀rí wọn nu nùmísọ́lẹ̀ kan wípé sọ wípé tí ànábì sọ tó bá ṣe irú eléyìí pé wọn ò ní ṣèṣirò sẹ́ àlùjánà nílé àlùjánà ni wọ́n lọ. now gbólóńgé ò sínú kùránì ntí ń bẹnu kùránì ní pé ṣèṣirò sẹ́ yín ntí ń bẹnu kùránì gàgán ni sẹ́ pé ní ìsìn àríbá kí ìfún pé ò ní ṣèṣirò sẹ́nu kùránì ntí bẹ́ẹ̀ ni kùránì gẹ́gẹ́ ni pé ẹ ṣèṣì ròṣẹ́ làákìn ọlọ́run lè ṣèṣì ròṣẹ́ tí ní rọrùn yàtọ̀ sí táwọn kèfèrí tí ó múlẹ̀ koko àwọn pẹ́ẹ́ ní ṣéun ẹ ṣe bọ̀tà ní síwájú sí ó ní seventy thousand kan wà ní jẹ́nà bìgẹ́rì hisabin wàlà àdáàbin àti ẹ̀gbọ́n pé òkùnkọ́ ní wọnà kọ́tù wà ní jẹ́nà ní pé ìyẹn lè wà ní kan dàrẹ́kítì ṣùgbọ́n wọn ni ti ṣíròṣẹ́ kùránì fi ìṣíròṣẹ́ rinlẹ̀ àdìsí ní àwọn kan ò ní ṣèṣíròṣẹ́ agẹ́sí pé sáà wà nílùú nítorí ibi sọ̀hún sáà nígbàgbọ́ náà ṣe muslim àgbàgbọ́ ìyẹn ni